nínú ògbólógbò ọdún yìí ọdún tó ń bọ̀ ìpọ́njú ò ní jẹ́ tiẹ̀ o kò ní jẹ́ tèmi kókó kó mo wá kan lẹ́kùn kó kókó orí mi mo wá kan lẹ́kùn kókókó ẹ̀dá mo wá kan lẹ́kùn kókókó bí ṣe ò là ọmọ ọnú àá là mo ṣe wá kan lẹ́kùn kókókó ṣẹ̀kẹ̀rẹ̀ ò ní bá wọn lọ sóde ìpọ́njú mo ṣe wá kan lẹ́kùn kó kó kó ìpọ́njú kì í ṣe tèmi mo ṣe wá kan lẹ́kùn kó kó kó nínú ọdún tó ń bọ̀ orí má ṣe tìkun ọ̀dọ̀ rẹ ni mò ń bọ̀ mo ṣe wá kan lẹ́kùn kó kó kó kókó kó mo wá kan lẹ́kùn kó kókó orí mi mo wá kan lẹ́kùn kókó kó ẹ̀dá mo wá kan lẹ́kùn kó kókó ọ̀rọ̀ rẹpẹtẹ kó máa wá mi rí mo ṣe wá kan lẹ́kùn kó kó kó bí mo ṣe ń fọwọ́ bà bẹ́ẹ̀ ni kó máa dún mo ṣe wá kan lẹ́kùn kó kó kó ìpọ́njú kì í ṣe tèmi mo ṣe wá kan lẹ́kùn kó kó kó adé afọlá ìtàn tí sọmọ bíbí inú Ọ̀rúnmìlà níjọ́ tójú ń pàwo ló tù ú fẹ̀ lọ́jọ́sí wọ́n pé kó rúbọ torí rírú ẹbọ ní ń gbeni àìrú ẹbọ kì í gbèyàn ọláìtàn wá pé irú ẹbọ wo lòun ìbárú bó ṣe ku méjì olúwéré òun á yára dẹgbó lọ òun á réjú múṣohun ẹbọ bó ṣe ẹja méjì abìwẹ̀ gbada òun á yára dẹdò kóun ó lè rẹ́ja múṣohun ẹbọ bó bá wá ṣe òbídìẹ méjì abẹ̀dọ̀ lúkélùké òun á yẹ okòkò kóun rí fi ṣe ohun ẹbọ bó bá wá ṣe àgbà ewúrẹ́ méjì á bà mú rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ òun á wá àgbà ewúrẹ́ méjì kóun ó lè rí fi ṣe ohun ẹbọ kókó kó mo wá kan kó kókó orí mi mo wá kan lẹ́kùn kókó kó ẹ̀dá mo wá kan lẹ́kùn kó kókó ìpọ́njú kì í ṣe tèmi orí má ṣe tìkùn ọ̀dọ̀ rẹ ni mò ń bọ̀ ṣe bórí làbá bọ àbáfo òòṣà kókó mo wá kan lẹ́kùn kó kó orí mi mo wá kan lẹ́kùn kókó kó ẹ̀dá mo wá kan lẹ́kùn kó kó kó ògbólógbò ọdún yìí àti nínú ọdún tó ń bọ̀ ilẹ̀kùn ọlá kó ṣí garagada ilẹ̀kùn ọlà kó ṣí rẹpẹtẹ ìpọ́njú kì í ṣe tèmi mo ṣe wá kan lẹ́kùn kó kó kó kó o fún mi ní ìtẹ́lọ́rùn orí kó o fún mi ní sùúrù orí kó o fún mi ní ìfaradà mo ṣe wá kan lẹ́kùn kó kó kó ṣòbórí làbábọ àbáfò ṣàsílẹ̀ mo ṣe wá kan lẹ́kùn kó kó kó ìpọ́njú kì í ṣe tèmi ìpọ́njú kì í ṣe tìẹ mo ṣe wá kan lẹ́kùn kó kókókó mo wá kan lẹ́kùn kókókó orí mi mo wá kan lẹ́kùn kókókó ẹ̀dá mo wá kan lẹ́kùn kókókó kókó kókó kó mo wá kan lẹ́kùn kó kókó orí mi mo wá kan lẹ́kùn kó kókó ẹ̀dá mo wá kan lẹ́kùn kó kókó.